يا جماعة المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات والصادقين والصادقات والصائمين والصائمات قولوا لا عليه وسلم لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله الحمد لله الحمد لله رب العالمين صلوا على النبي الكريم صلى الله عليه وسلم أعوذ بالله من الشيطان الرجيم ومن شر الكفار والحساد ومن غضب الجبار العزة لله وللرسول وللمؤمنين بسم الله الرحمن الرحيم ومن آياته منامكم بالليل والنهار وابتغاؤكم من فضله إن إن في ذلك لآيات لقوم يسمعون ومن آياته يريكم البرق عوفا وطمعا وينزل من السماء ماء فيوهي الأرض بعد موتها إن في ذلك لآيات لقوم يعقلون ومن آياته أن تقوم السماء والأرض بأمره ثم إذا دعاكم دعوة من الأرض إذا أنتم تخرجون وله من في السماوات والأرض Olu lawuko n'etu sodakọla ụmụ ola nala adị. Wabalaga arụsọ olu n'abigya ole karịrị. Wa nahanụ ala a dara kamina shahida na nwale amudole nla, ere ọbịa ala mịịm. Ọkwa n'efu ọlọrọ ọba ọ ga ọba àná ọba ìní ọba ọ̀la ọba àgbà gbogbo ọba tó tún ṣọ́ wa dọjọ́ tèní ọba náà la dúpẹ́ fún àwa tọrọ ìkẹ́ àti gẹ̀fà nábì wa aṣíwájú ẹ̀dá Muhammad àánú ọlọ́run ìkẹ́ ọlọ́run kó máa jẹ́ta nábì kó máa jẹ́ta àwọn ará ilé àtàwọn sàábé àti gbogbo àwọn tí wọ́n jọ lògbà àti gbogbo àwọn mùsùlùmí lódodo tí wọ́n ń kọ́ wa lẹ́kọ̀ọ́ Islam tó fi dórí gbogbo àwa tá a kù nísìnyí náà àánú ọlọ́run ìkẹ́ ọlọ́run kó máa dọ́dọ̀ gbogbo wa náà ọláàlá ìlà ìlọ́lá àtúndélé ni pẹ̀lú tẹ̀fsìrì wa ní Lagos Central Mosque agbára ọlọ́run súrátù Rum náà láì wà áyà tá ń lọ lẹ́nu pẹ̀lú ògùn ọlọ́run òun náà ni áyà 23 aké 22 lánàá àyíwá lórí ọ̀rọ̀ àwọn àmì ọlọ́run ọba tó ń ṣàlàyé ẹ̀ fún wa tó fi jẹ́ ká mọ̀ wípé ọlọ́run ọba lọ́lọ́run tó fi jẹ́ ká mọ̀ wípé kò tọ́sẹ́lòmíì ká pè lọ́lọ́run àbí ká máa forí balẹ̀ fún àbí ká máa yìn àbí ká máa dúpẹ́ fún tó kọjá ọlọ́run báyìí ọlọ́run ṣe ń fún wa lé àwọn àmì yìí ó ń ṣàlàyé fún wa lẹ́ẹ̀kọ̀ kan ó ti sọ bóun ṣe dá wa láti bí yẹ̀pẹ̀ tó ń dá àwọn àrọmọdọ́mọ láti bí omi tó rùpọ̀ mọ́ra wọn ó dá ó sọ bó ṣe dá sánmọ̀ àti lẹ́ẹ̀lẹ̀ ó sọ bó ṣe dá ọ̀sán àti òru tó ní kó máa gbaṣẹ́ fúnra wọn ó ka gbogbo ẹ̀ fún wa ibi tá a dé nísìn ibi tọ́lọ́run ti ń sọ fún wa pé wà mí ni ààyè ti ó ní nínú àwọn àmì ọlọ́run ọba tóun fi ń jọ ọlọ́run tóun fi ga ju gbogbo ẹ̀dá tó kù lọ òun ni wípé manamukum bil-layli oorun yín tẹ̀ sùn lóòrùn wanahar àti lọ́sàn pàápàá ń gbà míì ẹlòmíràn máa sun lọ́sàn gbà míì torí pé lọ́dọ̀ àwọn kódà lọ́dọ̀ àwọn ọlọ́pàá ń kékeré ní kèlúlà tó máa fi ń tó bá ní snap just for ìṣẹ́jú bíi díẹ̀ àbí wákàtí kan mélòó nígbà tó bá ṣiṣẹ́ ṣiṣẹ́ lọ tó bá padà bọ̀ láàárín ìgbà tó bá kí zuru tán sí ìgbà tó fẹ́ lọ kí asri wọ́n á lọ fi sinmi wọ́n á relax wọ́n á sùn ọlọ́ ní manamukum bil layli wan nahar oorun tẹ́ ń sùn lọ́sàn àti tẹ́ ń sùn lóru wabtiga'ukum min fadlihi àti ọlá ọlọ́run tẹ́ ń wá káàkiri tó bá di lọ́sàn inna fi zalika la ayatin li qawmin yasma'un ọlọ́run ní nínú gbogbo eléyìí tá yìí àmì ló jẹ́ fún qawmin yasma'un fún àwọn èèyàn tí wọ́n bá létí inú tí wọ́n fi ń gbọ́rọ̀ tí wọ́n mọ̀ ọ̀rọ̀ gbọ́ yàtọ̀ sáwọn onígbọ́kúgbọ́ pé ẹlòmíì létí kò fi gbọ́rọ̀ ẹlòmíì dẹ̀ létí ó fi ń gbọ́rọ̀ àmọ́ ọ̀tọ̀ ni nǹkan tó fi ń gbọ́ ọlọ́ni inna zalika inna fi zalika la ayatin li qawmin yasma'un àníṣẹ́ eléyìí tá a sọ yìí wípé oorun tẹ́ ń sùn lóru àtọ̀sán àti wíwá ọlá ọlọ́run káàkiri tó bá tún di lọ́sàn-án tílẹ̀ bá mọ́ ọlọ́run gbogbo eléyìí tí mo kàálẹ̀ yìí àmì ló jẹ́ o fún gbogbo àwọn ẹ̀dá tèmi ọlọ́run dá yẹ̀sìmáhùnà tí wọ́n máa ń tẹ́tí gbọ́rọ̀ tí kìí ṣe pé wọ́n kàn ń gbọ́rọ̀ lásán o tí wọ́n ní etí ìgbọ́rọ̀ lẹ́yìn tán bá gbọ́ nǹkan tí wọ́n tún lè wòye sí nǹkan tí wọ́n gbọ́ yẹn lẹ́yìn tán bá wòye sí nǹkan tó gbọ́ yẹn wọ́tàzà kẹrù tó tún lè rántí ṣèrántí láti bẹ̀rẹ̀ ah òótọ́ ẹ jẹ́ ká gbé yẹ̀wò lóòótọ́ o oorun lẹ́yìn tó bá rántí wọ́n yẹ tàdà bárù wọ́n tún máa yiri ẹ̀wò nínú làákà ìwọ̀n pé ah, ẹ ti ẹ̀gbọ́n níjọ́ ta ti ń sọ pé oorun oorun gbogbo iṣẹ́ táwọn scientist ṣe láyé títí dìsìn wọn tí ì lè sọ pé bí báyìí lóorun ti ń wá àwọn náà kàn mọ̀ wípé tó bá tásìkò kan ara máa ń fẹ́ sinmi tára bá ti fẹ́ sinmi yẹn oorun máa kùn wá àádẹ́ lọ sùn kò sẹ́ni tó lè sọ nínú àwọn scientist pé ibi báyìí lòun ti ń wá àwa fúnra wa a lè sọ pé à ń lọ sùn kò sẹ́ni tó lè sọ pé ìgbà báyìí lòun gbóhùn lọ bóòrùn ṣe wá jẹ́ yẹn náà oríṣiríṣi nǹkan ọlọ́run tó ń pamọ́ síbẹ̀ ọlọ́run dẹ̀ sọ fún wa níbi kan pé jàánà nàùmọ́kùn ṣùbàtà àkọ́kọ́ tí gbogbo akọ́kọ́ mọ̀ ni pé òun fi oorun ṣe ìsinmi fún wa ká sinmi ká fara lílẹ̀ tó pé téèyàn bá ṣe làálàá oko jọjọ ara ó fẹ́ sinmi ọlọ́run wá design bá ṣe máa sinmi fún wa nínú iṣẹ́ tó oorun ṣe fún wa nìyẹn nínú iṣẹ́ míì tó oorun tún ṣe ni wípé nígbà tá a bá fara lílẹ̀ ta sùn yẹn gbogbo ara tó ti dààmú tó ti tí àìsàn ti bá a farabalẹ̀ a kórajọ gbogbo ẹ̀jẹ̀ tó ti ṣiṣẹ́ gbogbo tó ti di pé ó ti gbóná gbogbo iṣan ara tó ti di gbogbo àṣekínni afarabalẹ̀ ìyẹn làwọn olóyìnbó pè ní relaxation á relax nígbà tó bá relax yẹn ìsinmi á dé nígbà tí ìsinmi bá dé àlàáfíà tún dé so ọlọ́run àṣẹ ọlọ́run fún wa ní oorun yẹn sùn láti lè jẹ́ kí ara wa tún máa jí pépé nígbà tó bá rẹwà pé nígbà tí èèyàn bá sick lọ́sípítù náà gbogbo iṣẹ́ tí àwọn dókítà ó máa sáré ṣe ni pé kó lè rọrùn sùn tó pé àwọn náà tó bá lòògùn fún yàn tó fún yàn lábẹ́rẹ́ máa ń sọ fún ẹ pé ibi oorun làlàáfíà ti máa ń wà so ìwọ̀nba tọ́mọ̀ náà ni wọ́n mọ báwo ni oorun yẹn ṣe ń má làáfíà wà kò sẹ́ni tó lè ṣàlàyé nù wọn kò wá lè sẹ́ni tó lè sọ pàtó báyìí wípé ibi báyìí lóorun ti ń wá so eléyìí náà ò tó ní miracle wọ́n tó ń so ó tó ní miracle fún wa ọlọ́run tó wá ni àyà àwọn àmì òun ni wípé tó bá tún di lọ́sàn-án èpìtègá òkun mẹ́fọ̀lẹ̀ yìí á tún máa wá ọlá ọlọ́run káàkiri ẹ̀wá yẹ ká bèrè àwọn àbúlọ́lá ọlọ́run yẹn wà ṣé bí ọjà tá lọ́ta ni àbí bí owó tá lọ ṣe àbí bí iṣẹ́ tá ń lọ tó sì máa parí tó máa fún wa ní owó oṣù àbí bí ẹnu ìkọ́ṣẹ́ àbí bí ibi ìkẹ́kọ̀ọ́ tá lọ níbo lọ́lá ọlọ́run gan wà nínú gbogbo ibi tá a dárúkọ yìí àti nǹkan míì tá à ń ṣe pé à mo lọ síbi iṣẹ́ àbò fẹ́ lọ sí kíní kan mo fẹ́ lọ kọ́ṣẹ́ ẹ̀yà ọmọ mi mo lọ sí skul ó lè lógún náà léde níbo lọ́lá ọlọ́run wà gangan ta ló lè sọ tó bá yẹ pé ká kàwé ni ṣé gbogbo ẹni tó kàwé tó mọ̀wé tó di professor ṣé gbogbo ọlọ́lọ́lá tó bá jẹ́ pé ká ṣòwò la fi ń jèrè ká lè ṣiṣẹ́ ṣé gbogbo ẹni tó ṣòwò tó mọṣẹ́ ṣe ṣé gbogbo náà náà jèrè tó bá jẹ́ wípé ká lágbára pé yes a lè gbé ẹrù ká gbé gbogbo ẹ̀ iṣẹ́ kíṣẹ́ ń bẹ lálágbó ẹrù ẹrù ń bẹ lẹ́yìn ìgbẹ̀tì tó bá jẹ́ pé bẹ́ẹ̀ ni àwọn yẹn ló yẹ kán lówó ju gbogbo àgbáyé tó bá jẹ́ pé bí ká lọ kẹ́kọ̀ọ́ lọ́lá ọlọ́run wà ní àìmọye ẹni tó lẹ́kọ̀ọ́ tó jẹ́ pé òun náà tó wà lára ẹni tí wọ́n wà lára ẹni tí wọ́n tẹ́ni tí ò lẹ́kọ̀ọ́ gbà síṣẹ́ lẹ́nu jẹ̀mọ́ tọ́lọ́run sọ fún wa ní pé ibtira okun mẹ́fọ̀lì ẹ máa wá nínú ọlá èmi ọlọ́run ọba káàkiri wá sẹ́ni tó mọbi náà wà tàbá mọbi náà wà tàbá kàn lọ ọbẹ̀ yín ká lọ mú ká tẹ̀ jókòó ká lọ sinmi àwọn kò sẹ́ni tó mọbi wà á máa wá sáré ẹlòmíà kàwé tó wá kà kan lé ní atúnkà mí atúnkà mí ọlá ikú lè dé náà ni tẹ́lẹ̀ mi bá ṣe òwò kan lé ní tó bá tún dọ̀la òwò míì ló tún máa ṣe síbẹ̀síbẹ̀ náà ààbò lè sọ pé pàtó báyìí lọ́la akọ̀mọ̀ pé tọ́lọ́mù bá fẹ́ dá àyàn lọ́la ó ń dá àyàn lọ́la ni ìyẹn ló sọ fún wa bí kan pé àwọn yẹ́kìsì múnà rahamata rabbika náà nù kọ̀sámúná bẹ́yìn náà ń máa ń ṣàtà òun fílẹ̀ àyà ti dúníyà ورفعنا بعضهم فوق بعض درجات ليتخذ بعضهم بعضا زخريا ورحمة ربك خير مما يجمعون ọlọ́run kàn ń dá èèyàn lọ́la kò sẹ́ni tó ti sọ pé pàtó báyìí lọ́la ọlọ́run wa ara ẹni tí ò ní nǹkan tó máa jẹ láàárọ̀ nígbà tó dẹ̀ máa fi dọ̀sán wọ́n dẹ̀ pé sí nǹkan kan ó tán bó ṣe dìde nìyẹn tó dolówó tó lówó lánàá tó ní gbogbo ẹ̀ nígbà kejì tó máa fi dọ̀la àfà owó tán ọlọ́run má ṣe tiwa bẹ́ẹ̀ ọlọ́run ní wíwá ọlá ọlọ́run káàkiri tẹ́ ń wá yìí náà làháyà àti nìkọ́mì yẹ̀sìmáhùn àmì ló jẹ́ fún gbogbo àwọn tí wọ́n mọ núrò nígbà tó bá gbọ́ nǹkan gẹ́gẹ́ bí ṣe sọ lẹ́ẹ̀kan iye gbẹ́ni tó gbọ́ nǹkan ló mọ nǹkan gbọ́ ẹlòmíì gbọ́ púpọ̀ ni ó máa gbọ́ abẹ́ àwọn tí wọ́n mọ nǹkan gbọ́ tó bá gbọ́ lẹ́yìn tó bá gbọ́ tán wọ́n á tún gbé sí làákàyè lẹ́yìn tó bá gbé sílẹ̀ àká ìwọ̀n tán á jẹ́ kí wọ́n rántí ọlọ́run láti bẹ̀ lẹ́yìn tó bá rántí ọlọ́run wọ́n á tún máa wá dà á wò wọ́n á máa gbé yẹ̀wò síra wọn pé ah òótọ́ mà ní talent tó lè ṣe gbóhùn tọ́lọ́run kálẹ̀ yìí tó bá yàtọ̀ sọ́lọ́run fúnra rẹ̀ ọlọ́run tún tẹ̀síwájú pé wàmí ni ayati i yorì kùmùlù bárẹ́kọ̀ káwọ́ fáwọn wọ́tọ̀mọ̀ àrùn ó ní nínú àwọn àmì ọlọ́run ọba tọ́lọ́run a máa fi ìtànà ìmọ́lẹ̀ a fi hàn wá káwùfàn wà tọ́mọ àn ìtànà ìmọ́lẹ̀ tí wọ́n wí o ìtànà tó máa ń tàn nígbà tí àrá bá sán tó jò bá fẹ́ rọ̀ ọlọ́run ní ìyẹn náà nínú àmì ohun ọlọ́run ni torí pé ọlọ́run ní nǹkan méjì ló papọ̀ síbẹ̀ káwùfàn a máa dẹ́rùbà wa àwọn tí wọ́n ní orí lọ́lọ́run sọ tó mọ inú rò ọlọ́run ní a máa dẹ́rùbà wọn pé ah bí kí mọ̀nàmọ́ná tó kọ yìí ńgbà míì àrá tó bá tẹ̀lé ńgbà míì máa ń ba nǹkan jẹ́ nígbà tára yẹn bá sán èmi àfagiya èmi àwọlé dànù èmi ilé alájà púpọ̀ amúwálé apáyẹ̀ dànù àwọn tí wọ́n ní etí inú tí wọ́n fi ń gbọ́ nǹkan tí wọ́n lójú ní tí wọ́n fi ń wo nǹkan nígbà tára bá sán ẹ̀rù á bà wọ́n pé káwùfàn ah! ọlọ́run èyí tó ṣẹlẹ̀ yìí iná tó tàn yìí tààrà tó sọ́tẹ̀ tó fẹ́ sọ́tẹ̀ lè yọ ọlọ́run má fi ṣèjàmbá fún wa o má fi dà wá láàmú ìkànnì yẹn nígbà míì wọ́n mọ̀ pé ńgbà tí ara yẹn bá tí iná yẹn bá kọ mọ̀nàmọ̀nà bẹ́ẹ̀ tára bá tẹ̀lé òjò alagbalúgbú omi ló máa ń sábà sọ̀kalẹ̀ àwọn omi tó máa ń gbélé lọ omi tó máa ń gbé èèyàn lọ irú ẹran bá wá lọ́dún kan ní mọ́kàrí àwọn ọlọ́pàá sọ fún wa pé ká dúró ká dúró agbègbè ló ń ṣàwọn eléyìí òjò ṣe ń rọ ní ẹjá bá tó ah wọ́n fi kásárà pé àdánù wà ń bẹ̀ káṣá dúró síbi táwa ká kí làdánù tó wà mí kójú fẹ́ràn nígbà tí òjò yìí máa bẹ̀rẹ̀ lóòótọ́ òjò tó gbé odindi mọ́tò tó lọ jù sínú kòtò tó wọ́ àwọn àpáta bọ̀ látòkè àfà òjò tí mo ń sọ yìí ọlọ́lọ́mọ yìí èèyàn tó bá lọ láṣẹ̀ṣẹ̀ wá rí pé ah àṣà àwọn onílù yìí wọ́n mọ bójú ṣe máa ń rọ̀ mí lọ́jọ́ sọ fún wa pé hasara danger danger so ọlọ́run ní òun ọlọ́run ọba òun lòun máa ń ní kí iná yẹn kó tọ́ mọ́nà tí iná yẹn bá kọ́ mọ́nà nǹkan méjì ló máa ń mú wa haufa ló máa ń mú bẹ̀rù wa wà tọ́mọ àwọn ọdẹ máa mú òpù wa pé ah òjò tó fẹ́ rọ̀ ìtọ́jú tójú bá rọ̀ nǹkan kó á wù ilẹ̀ á di tútù a lè rí àwọn àgbẹ̀ wọ́n á lè ríṣẹ́ ṣe ọlọ́run ní bóun ṣe pa ìdùnnú àti bẹ̀rù papọ̀ sára mọ̀nàmọ́ná tó kọjá yìí ó ní àmì ní o ẹ̀yin tẹ́ bá ṣe science dáadáa àwọn tí wọ́n mọ̀ nípa building technology àtàwọn tó ń ṣe bí physics àbí whatever lọ́lẹ̀ mọ́ tí mò ń sọ yìí iná tó kọ mọ̀nàmọ́ná yẹn ló ń pè ní lightning so àwọn tí wọ́n wá ń kọ́lé torí pé wọ́n mọ̀ wípé tó máa ń sábà tẹ̀lé àrá ni àrá yẹn kọ́ ló wá ń sábà wọlé bí kò ṣe wípé lightning iná tó tàn yẹn ló máa sẹ́ǹdì kankan tó ń pè ní charge á sẹ́ǹdì charge kan àwọn tí wàá wò pé tó bá sẹ́ǹdì charge yẹn tí charge yẹn bá jẹ́ negative tí àrá bá sán tẹ̀lé ìyẹn lè sẹ́ǹdì positive torí omi ló máa ń sábà tẹ̀lé torí pé nígbà tára bá sán charge tí ó àrá tó máa jáde látara àrá yẹn ó máa bọ́ sínú omi òjò ni so àwọn tí wàá mọ àwọn tó àwọn tó ti study nípa ẹ̀ wọ́n wá ṣe irin tí tẹ́rẹ́ kan wọ́n á fi sára ilé wọn bó kò sí bí wọ́n ṣe lè kọ́lé náà tó lè ga tó ẹ lọ wo dáadáa wọ́n á fi irin tẹ́rẹ́ kan sára ilé yẹn ó máa yọ sókè pátápátá lọ́hùn á dẹ̀ tún wọnú lẹ́lẹ̀ lọ wọn náà pè ní lightning conductor so ìtọ́sí ń ṣe bẹ́ẹ̀ ni pé àrá yẹn nígbà tí lightning yẹn bá kọjá pam tó bá sẹ́ǹdì charge yẹn kíní tó ṣe yẹn tó because ẹnu ẹ máa wà pointed wọ́n ti ṣe òṣèlú débi pé tára yẹn tí charge yẹn bá jáde kíní yẹn ló máa gba charge yẹn sára èyí tó máa fi lọ wó ilé ìyẹn ló máa gbà tíyẹn bá dẹ̀ ti gbà metal ni irin tí wọ́n fi ṣe ẹ mọ̀ pé good conductor of electricity ni metal metal yẹn ló máa gba kíní yẹn sára kàkà kó lọ wọlé wa á kọ̀ gba ara rin yẹn lọ ó wọnú ilẹ̀ padà lọ nìyẹn ìmọ̀ ìjìnlẹ̀ làwọn náà wá dìde bẹ́ẹ̀ ló fi jẹ́ pé ilé wọn tó bá kọ́ bó tilẹ̀ òkú ga tó kù kí sábà wú ńgbà tí kìnìyàn bá pé wọ́n ti send wọ́n ti fi nǹkan kan síbẹ̀ tó máa gbà sára ẹ lọ ṣèwádìí pa ẹ̀ dáadáa tó ọlọ́run ní nínú àwọn àmì ńláńlá tó wà lọ́dọ̀ wọn ọlọ́run nìyẹn yàtọ̀ sí yẹn yúnà zilu mina sàmá ìmáà nígbà tí iná yẹn bá kọ mọ̀nàmọ̀nà tó bá kọjá báyìí táàrà bá tẹ̀lé kí ló máa ń sábà tẹ̀lé omi náà ni ọlọ́run nígbà tí omi yẹn bá tẹ̀lé a ah, omi yẹn á wá wọnú ilẹ̀ lọ nígbà tó omi yẹn bá wọnú ilẹ̀ lọ fàyú uyè là árídọ́ bá àdàmọ́ òtìyà omi yẹn ní ó wà lọ jí ilẹ̀ tó ti kú gẹ́gẹ́ bí n ta ti ṣàlàyé sẹ́yìn àti bá pàdé lẹ́yìn nínú súrà yìí náà ọlọ́run ti ṣàlàyé tó jọ bẹ́ẹ̀ fún wa nínú súrà ta kà sí kọ́tún tó ti bá a bọ́ síbi nínú súrà tó là ń kàbóòtù gbogbo eléyìí tọ́lọ́run wí náà kẹba lè mọ̀ wípé ọlọ́run ọba ló ju gbogbo nǹkan kí nǹkan lọ ni ló fi jẹ́ pé n tó tì síwájú ni wípé tó bá di láàárọ̀ ẹ̀yìn mi ẹ ṣàfọ̀mọ́ níwájú èmi ọlọ́run ẹ tẹ̀ kọ̀kọ̀ ẹ forí balẹ̀ ẹ gbé mi tóbi pé Allahu Akbar èmi ni tó bá tún di lọ́sàn-án ẹ ṣe bẹ́ẹ̀ tó bá di ní ìrọ̀lẹ́ ẹ ṣe bẹ́ẹ̀ tó bá di láṣálẹ́ ẹ ṣe bẹ́ẹ̀ tó bá tún dalẹ́ tó kùnkùn bá ṣú wọ́n àṣìyàn ibẹ̀ ni ìṣáyìí ti wá ẹ ṣe bẹ́ẹ̀ torí gbogbo àwọn tó kalẹ̀ fún wa iná ni ó wá ní inna fi zalika la ayatin li qawmin ya'qilun gbogbo eléyìí tá à ń ka yìí o àmì ló jẹ́ o àmì wà nú ẹ fún gbogbo àwọn èèyàn qawmin ya'qiluna àwọn tí wọ́n ní làákàyè lọ́lọ́run bá wí o àwọn tí wọ́n ní làákàyè tó ṣe wípé wọn a máa ronú pẹ̀lú gbogbo tọ́lọ̀ ń sọ yìí pẹ̀lú gbogbo tó sọ pé ó ń ṣe ló ń ṣe wọ́n á máa ronú lọ síbi agbára ọlọ́run a ah, ọlọ́run ọba yìí lágbára lóòótọ́ níjọ́ sí àwọn scientists wá ń ṣèwádìí tí wọ́n ń ṣe yìí wọ́n kàn mọ̀ pé lightning yẹn ó ń wá ní mọ̀nàmọ́ná yẹn á wá pọ́n kò sẹ́ni tó lè sọ pé ìkan báyìí ló ṣokùnfà ẹ̀ àbí bí báyìí ló ti ń wá ọlọ́run fúnra rẹ̀ tó ń fi ránṣẹ́ sí wa ló mọ̀ bí tó ti ń wá ibẹ̀ ni wọ́n wá ti rí wípé àṣé iná ó yára travel ju sound lọ tí pé kẹtó gbọ́ kára sọ iná ìjọba kọ́kọ́ rí so ibi ẹ̀dọ́ tó fọ́ pé light travels faster than sound so gbogbo eléyìí tí wọ́n ń kà fún wa yìí lọ́lọ́run sọ fún wa pé ó jẹ́ àmì lè kọ́ omi yàtàfàkàrù aw lè kọ́ omi ìyà àkìlú fáwọn tán nílà káì tán lọ́pọlọ ọlọ́run tó wá tẹ̀síwájú pé wà mí ní ààyè àti lè nínú àwọn àmì míì tó tún jẹ́ àmì ọlọ́run ó ní pé à ń takú mọ sàmà òwàlẹ̀ àrídú lè àmúrídì òun náà ni pé kí sánmà dúó àti lẹ́ẹ̀lẹ̀ tekif watemusik bigeri amadin tarawuna kí sánmà dá dúó bó ṣe dúó ìbò ṣàlàyé ẹ̀ fún yíndìẹ̀ lónà kí lẹ́ẹ̀lẹ̀ náà dẹ̀ dúó kó má sí òpó tọ́lọ́run fi gbé dání mo sọ fún yín pé ọlọ́run ní sírù fìlàárìdì ẹ travel lórí ilẹ̀ kẹ lọ wo agbára ọlọ́run kẹ wọlá ọlọ́run bó ti pọ̀ tó bó ti tóbi tó mo sọ fún yín pé tẹ́yìn bá tẹ́yìn náà bá fẹ́ kọ́lé nígbà tẹ́ bá kọ́ débi kan ẹ ṣe ẹ ẹ pàtí bàbà sórí ẹ̀ tẹ́ pè ní roof ọlọ́run náà fi sánmà ó fi ṣe roof lórí wa àmọ́ rúfù ti yín ẹ̀ láti fi òpó mu dání àbíkàtì ẹ̀ pé ní tent canopy òpó tọlọ́run tó fi mú canopy tiẹ̀ dání dà ẹ fi kan mú ti yín lẹ́gbẹ̀ẹ́ ẹ fi mú lẹ́gbẹ̀ẹ́ ká ẹ tún fi mú láàrin kó máa wo ọlọ́run ní ẹ wo ẹ wo bẹ́ẹ̀ mi ṣe gbé sánmọ̀ tèmi jó tí mi ò rí nǹkan kan fi mú dání yàtọ̀ sí ògo agbára ọlọ́run ló mú dání kò dẹ̀ ní wó títí dijọ́ tí ọlọ́run bá lórí yá tó fẹ́ ká nǹkan òun torí ọlọ́run máa kà ọlọ́run sọ pé òun máa ká sánmọ̀ bẹ́ẹ̀ náà ṣe ń ká kanopi yín lẹ́yìn tẹ́bá ta tán tẹ́fi ṣe nǹkan tẹ́fẹ́ ṣe tán tẹ́bá ka òun náà máa ká tòun ọlọ́run níbẹ̀ náà ni lẹ́lẹ̀ ó lóun máa ka gbogbo àwọn nǹkan tọ́lọ́run kà lẹ̀ fún wa yìí ọlọ́run ní nínú àwọn àmì tóun fi ń jẹ́ ọ̀gá lórí gbogbo wa ni o ó wá ní agbára tóun fi mú sánmọ̀ yìí dúró yìí súnmọ̀ dàákún dàáwátàn minal aridi agbára yẹn lòun máa fi pè yín dọ́kan ìpè kan ṣoṣo náà ni nígbà tí òun bá pè yín minal aridi kúrò nínú ilẹ̀ ẹ máa wo láńgbèjì ọlọ́run nígbà tó máa sọ lókè lọ́run pé nígbà tó ń fẹ́ dá bàbá ńlá wa ó lóun fẹ́ da khalifa tamfil aridi kó máa wà ní àléfà lórí ilẹ̀ nísìnyí nígbà tó máa sọ ó ní òun máa pè wá jáde minal aridi láti inú ilẹ̀ yẹn ni pé gbogbo wa àá ti wà nínú ilẹ̀ nígbà tó lọ́n bá fẹ́ pè wá yẹn wípé gbogbo wa àti kú wọ́n àjẹ̀ ti sin wá sínú ilẹ̀ ìbá lọ wọnú àyè tọ́lọ́run ti sọ́nù kúránì pọ̀ dáadáa nígbà tó bá sọ pé ọmọ bí yín sáyé o lẹ́yìn pé wọ́n bí nǹkan tó tẹ̀lé ni pé ẹ máa kú lẹ́yìn pé ẹ máa kú nǹkan tó tẹ̀lé ni pé kíni a máa kì í bọnú lẹ́lẹ̀ súnmọ́ sẹ̀bíìlà yẹ̀sára o súnmọ́ àmọ́ta o fà kíbára o pé nígbà tá a bá ṣe ibi tó máa wáyé tó máa gbà wáyé tá a bá ṣe nírọ̀rùn fún tán lẹ́yìn tó bá wáyé tán tó ṣe wẹ́n wẹ́n wẹ́n á inú wá dùn kankan tó bá di ẹ̀yìn ìgbà díẹ̀ ọlọ́ni màá tún ń hmm, àmọ́ tàwù màá tún lù pa àmọ́ tàwù tọ́lọ́run wá wí ẹ pé kò sọ nǹkan míì lẹ́yìn ẹ̀ ìyẹn ló ń tọ́ka sí wípé ẹni tó lo ẹgbẹ̀rún ọdún láyé bí ń tí báyìí lórí lọ́dọ̀ ọlọ́run ẹ̀yin lẹ́ ń ka pé ó dè ní ó dọ̀la ó ti àti ọ̀sẹ̀ kan ọ̀sẹ̀ kan tẹ́ ń ka ẹ̀ ẹ̀ tí ìrìnsẹ̀jú kan kà lọ́dọ̀ ọlọ́run nínú kàtọ̀ ọlọ́run tó ẹni tó lẹgbẹ̀rún kan bí ìgbà tó kàn lójú ọkàn ni yẹn ló fà tó fi jẹ́ pé níjọ́ tí wọ́n bá jí wa yẹn láti inú ilẹ̀ ọlọ́run sọ wípé a máa bira wa léèrè àbí ọlọ́run sọ wípé àwọn màláíkà wa ní káwọn màláíkà bí wa pé kámù làbí stún ẹ ti ẹ̀ gbọ́ná ẹ̀yin tẹ́ ti sùn sínú ilẹ̀ ẹlẹ́ta wá jí ìdè ìgbà wọlé ẹrù pẹ́ ti lónú ilẹ̀ yìí a máa wá dọ́lọ́run lóògbé làbísínà yawman aw ba'da yawmin ṣe bá nà àbí jẹ́ láṣẹ sùn náà tó tiẹ̀ náà kò tó tí ìtójọ́ kan ọ̀sán la sùn wọ́n dẹ̀ jí wa lára lálẹ́ ọlọ́wà ní ẹ̀ẹ́n kò rí bẹ́ẹ̀ o anábìwa Muhammad sallallahu alaihi wasallam ó lẹ́ni tó lò kéré jù nínú sàárè ló máa lo ẹgbẹ̀rún ọdún kan ẹni tó títí ẹ̀yá nìyẹn pé àwọn tọ́lọ̀ máa pa gbẹ̀yìn kó tó gbé wa dìde wọ́n láti lo one thousand years níbi tó máa sùn sí so ọlọ́run ní agbára tí mo fi gbé sánmọ̀ dúró tí ò jábọ́ lé lórí tí mo fi tẹ́ ilẹ̀ lẹ̀ tí mi ò ní kó jìn sínú omi ẹgbẹ́ ilẹ̀ náà títí títí tí kò sí ní tẹ́ ṣe lórí ilẹ̀ tíbẹ̀síbẹ̀ náà mo ò ní kó jìn mọ́ ní lẹ́sẹ̀ agbára tí mo fi ní kẹ́ máa sọ èdè oríṣiríṣi gẹ́gẹ́ bí tọ́lọ́run ti kà sẹ́yìn agbára tí mo fi ní kẹ́ máa sùn tí kò sẹ́ni tó mọ ibi tó rùn náà tí ń wá tí ò mọ bó ṣe jẹ́ ju pé ah nígbà tí mo sùn tí mo jí mo wá lálàáfíà lọ ó tọ́ ń tẹ́ mọ́mọ́ náà nìyẹn kódà lójú oorun pàápàá tẹ́lómi bá sùn ó lè bá rẹ̀ òun tó lọ sí Amẹ́ríkà látòjú orin ma tún gbé yín travel ẹlòmí lè lọ Germany ẹlòmí lè lọ pé á ah, ibi tó ń wá wà yìí ó wá lọ àwọn kan ọ̀rẹ́ nǹkan bímọ wá ń ṣèkómọ ó ti wà bẹ́ẹ̀ látàárọ̀ ọjọ́ kejì lòun tó parí patí gbogbo ohun tó lẹ̀sùn jẹ̀ ju ìṣẹ́jú mẹ́wàá lọ tó bá tají ọkọ̀ á ah, ah, níbo ni mo wà yìí oorun ìṣẹ́jú mẹ́wàá á dẹ̀ lála wípé òun ṣe nǹkan ogún ọdún àbẹ́ẹ̀ rírọ̀ ẹ̀rí ni lójú àlá láàrin thirty minutes ẹlòmíràn sùn á dẹ̀ lála pé òun lọ sí Amẹ́ríkà òun rí admission síbẹ̀ wọ́n gba òun sí school òun lọ sí school lẹ́yìn ọdún mẹ́rin tóun tóun graduate ní school wọ́n tún gba òun síṣẹ́ lẹ́yìn tóun rí iṣẹ́ tán lòun bá pàdé ọmọbìnrin kan lọ fẹ́ra wọn wọ́n ń ṣe ìyàwó lọ́wọ́ ló tají a máa wo ẹ̀ pé ah láàárín oorun oorun oorun ọgbọ̀n ṣẹ́jú á dẹ̀ lála nǹkan tó ṣẹlẹ̀ sí lọ́dún mẹ́fà lọ́dún mẹ́jọ lọ́dún mẹ́wàá ara miracle tó wà nínú oorun sísùn nìyẹn ọlọ́run tó máa ń ṣe ń gbà míì kò sábà wọ́pọ̀ àmọ́ ọlọ́run máa ń gbé nǹkan wá lójú oorun á mú mẹ́sẹ́ẹ̀jì wá fẹ́ lómi ìtọ́lọ́run bá fi rán ọ̀tọ̀ yàtọ̀ sáwọn òkúrọ̀ ọlọ́run máa ń fi mẹ́sẹ́ẹ̀jì rán èèyàn dáadáa ní tó máa ṣẹlẹ̀ sí ẹ ọlọ́run á mú wá lójú oorun àbí kó mu wá bẹ́ẹ̀ lómi nígbà tó ń bá ń sùn á dẹ̀ wá sọ fún ọ tẹ bá ba lọ bá bọ̀ nítorí tọ́lọ́run fi rán yẹn á padà á ṣẹlẹ̀ ọlọ́run so ọlọ́run ní gbogbo agbára tí mo fi ṣe gbogbo àwọn nǹkan tí mo ṣe yìí òun náà ni máa fi pè yí dìde ta'awatan ní pípé ẹ̀kan ṣoṣo àwọn fún tefsir wọ́n ní pípé ẹ̀kan yẹn òun nígbà tí ọlọ́run bá pa Israfil láṣẹ pé kó lọ fún kó fún fèrè kó kó Allahu akbar kabir subhanallah walhamdulillah wala ilaha illallah Allahu akbar wala hawla wala quwwata illa billahi al-aliyyil azim tán bá ti fún fèrè yẹn báyìí fèrè yẹn ni ó máa pè wá tán bá fún ṣáàkìrù gbogbo ṣáàkìrù tó wà níbi kíbi tó wà láyé gbogbo wọn ẹ máa láti inú lẹ̀lẹ́ ti máa tira yín jáde ibi kan náà lẹ́gbàá jáde ọlọ́run ti àárẹ̀ ó ti àrẹ́ǹjì yìí ṣáàkìrù tán sin sí jùmọ̀tà àti tán sin sí kánò àti tán sin sí germany ẹ máa wára yín pàdé nínú lẹ̀ ibi kan náà lẹ́ máa gbà jáde bẹ́ẹ̀ ni àti musa hausa àti musa yọmíyàn àti musa lárúbáwá gbogbo ibì kan náà lè máa bá jáde bọ́lọ̀ ṣe máa pè wá ẹ̀ẹ̀kan yẹn náà ló lè máa pè wá ọlọ́ni agbára tó ń fi ṣe gbogbo tó ń ká alẹ́ fún yín yẹn ló máa fi pè yín dìde agbára kan yìí náà ló ní kí omi fi wọnú lẹ́lẹ̀ kó kó kí ilẹ̀ wa mú oríṣiríṣi irúgbìn jáde ó mẹ́fọ̀ jáde ó méwédú jáde ó múlá jáde ó mú dóngóyárò jáde ó mú ẹ obì kòkó gbogbo ẹ̀ bó ṣe yàtọ̀ yẹn náà lórúkọ tìmí náà yàtọ̀ so bọ́lá ń ṣe ń pè wọ́n jáde ká máa jáde lóríṣiríṣi yìí tó dùn yìí tó korò yìí tẹ máa jẹ ewé ẹ̀ tẹ máa dà yìí tó kùnù yìí tó yẹ pé ewé ẹ̀ ní jẹ́ gbòǹgbò ẹ̀ ní jẹ́ igi tó dúró tó gbé ewé dúró òun ló ń jẹ bí ìrèké yìí tó yẹ pé àti igi àti ewé ẹ̀ ní jẹ́ gbòǹgbò tó wà ń sàlẹ̀ bí iṣu bí kókò bí carrot òun ló ń jẹ bẹ́ẹ̀ náà nígbà tó bá máa pè wálẹ̀ kan náà oríṣiríṣi orúkọ ló máa jáde shakiru musa kazeem latif gbogbo yín bẹ́ẹ̀ ṣe máa pè yín ẹ́ ọlọ́ni agbára tí mo fi mú rúgbìn jáde lónìí ìrànràn yẹn náà ni máa fi pè yín jáde ọlọ́ni ní ọjọ́ tí mo wá wí a ìzá antum takharujun nígbà tí n bá ti pè yín yẹn èun ló máa fa sábà bíi tí gbogbo yín fi máa jáde tẹ́ máa jáde tẹ́ máa jáde nítorí di eléyìí ó dọwọ́ ẹnì kankan wá o ìdí tá a fi ń gbọ́ tẹ̀síìrì náà ni pé ká lè máa ronú sí àwọn nǹkan tó lọ́wọ́ sọ ó ṣeé ṣe kẹ́lómi máa ronú débẹ̀ pé ah látẹ̀ní lọ tí wọn náà ti gbọ́n pa oorun wọn náà tún lọ ro dáadáa pé ah oorun sísùn ẹlòmíì ò tiẹ̀ mú oorun yẹn sí nǹkan ah oorun kùn mí ló bá ti gbẹ wẹ́lẹ́ bá ó ti sùn lọ ìjọ́ tó bá mọ iye oorun níjọ́ tó bá tó bá ní ìdí àlàáfíà tálàáfíà òde tó yẹ pé ibi oorun yẹn láti àti máa wá oorun ò wá ní wá ẹ lọ sọ́sibítù kẹ lọ wo àwọn tí wọ́n ń san owó kọ́ lè ro oorun sùn tán rí sùn tán dẹ̀ rí sùn ibẹ̀ la máa mọ iye orí tọ́lọ́run ṣe fún wa láti ibi oorun ẹlòmíràn ní ọlọ́run kẹmi púpọ̀ tí n bá ti fẹ̀gbẹ́ lẹ́yìn báyìí mo ti sùn lọ àbí ká tẹ̀ máa bú ẹlòmí gbá wọ́n lè sùn jùjà à orí ọlọ́run lè fi ń ṣe yẹ̀yẹ́ lára ẹ̀yẹn so ọlọ́run sọ fún wa pé gbogbo eléyìí náà ká lè ronú sí ká lè rántí ọlọ́run ni ọlọ́run máa jẹ́ ká gbọ́ lágbọ́dànù ká gbọ́ lọ́nà tó máa wúlò fún wa ìyẹn ló ṣe wá láǹfààní nítorí ìdí eléyìí ìnà azi ìtẹ̀sìkìrà eléyìí náà tó nírántí fún èmi Ati ẹ àtẹ̀mí tí mò ń wí àti wọ́n tó ń gbọ́ àtúntún gbọ́ náà ni Kali lè rí àǹfààní àti lè padà sọ́dọ̀ ọlọ́run ká lè máa sìn ká sìn dájú bó ti yẹ tẹ́lẹ̀ bá ṣe ń sìn tẹ́lẹ̀ lọ ọlọ́mọṣà ṣe nírọ̀rùn fún wa o sísìn ẹ̀ ọlọ́mọṣà ṣe nírọ̀rùn fún wa àdéhùn ọlọ́run ni pé gbogbo ẹni tó bá ti sìn èmi ọlọ́run mi ò ní nǹkan míì ti fẹ́ ṣe fún kí n sán lẹ́sàn dáadáa lọ ọlọ́dẹ lóhùn ní yẹ àdéhùn tó ń kò dàbí ẹ̀yin tẹ máa ń yẹ àdéhùn bàbá tún challenge pé àbọ̀tí ah, pọ́tà jọ sọkọ́ rẹ̀ àdéhà ah, kò ẹ̀ ah, kí la fẹ́ ṣe sí ẹ máa gbà bẹ́ẹ̀ náà ni ọlọ́run ní tòun ò rí bẹ́ẹ̀ wàá ní odi tún odi náà ọwọ́ tẹ bá gbé wá lè máa bá lọ́dọ̀ mi mọ́ni àmìlà sọ́ọ́lì á falè nàfsì ọmọdé àṣà á fa àlè yà ẹ tó bá ṣe dáadáa ó ṣe fúnra ẹni ẹ tó bá ṣàyídá ó ṣe fúnra ẹni àdéhùn ọlọ́run ni pé man jaa bil hasanatin falahu ashru amsalha ẹni tó bá ṣe dáadáa ẹyọ kan màá fún ní ládàá ọ̀nà mẹ́wàá àdéhùn ni kò ní yẹ tó bá tó wá di gbà míì nínú àwẹ̀ báyìí àti gbà míì ọlọ́run ní tó bá tó lẹ́yìn bá ṣe sàárà nítorí tèmi lẹ́ẹ̀kan ó fi ten naira ṣe sàárà màá wá ní kó ní ten naira yẹn lọ́nà ọgọ́rùn-ún lọ́nà méje àdéhùn ni kò dẹ̀ níyẹ̀ ọlọ́run ní ó dọwọ́ wa o ọlọ́run máa ṣàṣe ní ọ̀rùn fún wa o rọ́bì iná ló ọ̀dà ọ̀dà ká wá ẹ̀yà tukanurun tahadibiya máa ń dáṣá tukanurun tahadibiya máa ń dáṣá subhana rabbika rabbil izzati amma yasifun wasalamun alal mursalin walhamdulillahi rabbil alamin. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Brothers and sisters in Islam, once again, we greet ourselves in the best manner of greeting that has been promised to us by Allah, that that is the way we shall greet ourselves in the paradise of Allah. May Allah make it easy for us to be one of those that shall be admitted into the paradise so that we shall enjoy this greeting my brothers and sisters in Islam, my fathers, my mothers, oh you who believe. This is